ẹ̀rí wá bí tàtijọ́ ẹ̀rí wá bí ti gbà ní ọba ẹ̀rí wá kó yípadà ẹ̀rí wá bí tàtijọ́ ọba ní májẹ̀mú wá bí tàtijọ́ ọba mẹ̀rí wá bí ti gbà ní ẹbí má ṣe mẹ́rẹ̀kẹ́ mẹ́rẹ̀kẹ́ jẹ́ jẹ́ ẹ̀rí wá bí tàtijọ́ tọ́ ọmọ ènìyàn ọmọ ènìyàn kí ló ń bẹ̀rẹ̀ ọkàn jẹ́ gan kí ló ń ṣe àtàyẹ̀ ń já àlejò nìṣòro bí àlejò tí ó lọ láìpẹ́ ọjọ́ kí ló gbé kalẹ̀ ti rí ti tóòtà tó bá wò wípé ó yẹ kó o máa ronú ògbọ́n ní pàfihàn ló ṣe lè ṣe oṣù kan tó ò lè ṣe tó bá gbọ́ pé wọ́n ti gé àṣàkẹ́ létí lọ òní òní òní òní òní òní. Alalade ti gbọ́mọ lọ wọ́n ti gé àṣàkẹ́ létí lọ wọ́n ní òlì ó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹgbẹ́ ọlọ́run àti olùgbàlàgbọ́ ẹ̀yin padà nú ẹ̀ṣẹ̀ ìjọba òun kù dẹ̀dẹ̀ aráyé ẹ̀yin padà òní ìdájọ́ ayé mọ́ ìyá bèrè lọ́wọ́ ẹ báwo ló ṣe lò ó ìgbésẹ̀ ọmọ ènìyàn ẹ̀yin padà ẹgbẹ́ ọlọ́run gbọ́n ẹjọ́ kò nú ẹ̀ṣẹ̀ lẹ́mí wù tírítíí ẹ ọlọ́run igbó tẹ̀ ń fa ò dáa ẹ̀mí ọlọ́mọdé o gbé ọ̀bẹ o pẹ́sìmíláìtà pẹ́sìmíláìtà pẹ́sìmíláìtà alàgbà ẹ pẹ̀lẹ́ ẹ mọ́ kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀kọ́ lọ síwájú ló ṣe pé á jókòó sí tí a ń pariwo lémi lórí ẹ kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ màá bínú ṣé ìwàásù tí mò ń ṣe yìí ṣó ń bí inú ti rí ti ni. ẹjọ́ ọmọ bo ni. ọmọ àwọn ìka mẹ́wàá ọmọ àwọn ìka mẹ́wàá. ó dà pé wèrè wà nú ẹ̀jẹ̀ yìí. wèrè wà nú ọpọlọ ti yín náà. jókòó sí ìbẹ̀rẹ̀ mi ìta kankan ó yá ẹ wá ń pariwo gbogbo kẹtẹtẹ sọ mi ìgbọ́ kankan àfi wọ́n ti gé àtàkà létí lọ ẹ yá wèrè ni ṣé àbúrò yín látàkà ni. ok túmọ̀ kan tó ń jẹ́ kó yẹ mí sìn pé tó máa gé àtàkà létí lọ ṣé wọ́n ló máa bá fíìsì ẹ̀. gbogbo ni wèrè tá à ń kọ yẹn ṣé ẹ ẹ ó tẹ ooo ṣé dáadáa lọ ń kọ tó bá tún padà kọ kankan ẹ padà lọ ẹ lọ bá ti wá sí ilé òun yẹn o ẹ tó sọ pọlọ bíi táwọn aláìgbọ́n wọ́n gbé gòsòjú bíi táwọn bá bí àlà. ẹ jẹ́ ẹ jẹ́ kí n bí ní ìbéèrè kan ẹ̀yin àti tani níwájú tani ẹ̀yin àti tani níwájú ta ni no ẹ̀yin àti tani níwájú ta ni. ẹ dákun ṣé wòlíì ni wòlíì ni. kí ni mo jẹ lójú yín. wòlíì náà ni bọ́là gidi lẹ́jọ́. èmi jọ bọ́là. bọ́là lẹ́jọ́ gbogbo nǹkan kó ń dákun sára ìkẹ́lẹ́ fi yàtọ̀ sí bọ́là. a ọlọ́run bíbélì sọ pé àwọn èèyàn mi ṣègbè tó pé wọn ò ní ìmọ̀. bàbá yín ṣègbè. ẹ ti ṣègbè. bàbá yín ṣègbè. ẹ ti ṣègbè. àbí ọba gbọ́dọ̀ sọ́ra arákùnrin sọ́ra o mo tó kọ́ sí ìmọ̀ mi síta kankan lẹ́yìn kan ọyọ wa sọ pé ẹ̀kíní kan òlì òlì òlì tí òun ya wèrè ọ̀fẹ́ ni kóra bọ́ síwájú. ṣé àwọn pẹ́ ìgbádùn ṣé àwọn pẹ́ máa ń fi ọ́fíìsì ju ọ̀hánú ẹ iwájú ṣọ́ọ̀bù bàbá òyìnbó bàbá òyìnbó adápè àfin náà pè lóyìnbó nàìjíríà ṣé ń jẹ òyìnbó bẹ ṣe wáyé. dada, tẹrí bá fún dàdá o dàdá tẹrí bá fún dúró gbọ́n ṣètọ́nù ni. ó wọ ẹbí ń wò. abẹ́ máa wo ewúrẹ́ ó bá lọ sọ́rùn àtẹ̀mílẹ̀ tó kó sára bóyá yẹ́lò ni àbí rẹ́ẹ̀dì gbogbo ẹ̀ ló fi ṣe kọ̀fẹ́ẹ̀nì ó wá gbogbo fi tàwọn afọ́jú ó ṣe fẹ́ kẹ́ máa ṣe bá bẹ́ẹ̀ là gbogbo nǹkan sọ náà kò kò ju pé tó bá yá wọn padà sọ pé ẹ máa bọ àti ṣọ́ọ̀ṣì wa o ẹ ni wọn bá sọ wá di igbá ọrẹ èmi tí mi ti pa kankan látẹ̀kan wọn wá gbogbo ọwọ́ mi wọn padà gbà ní ṣọ́ọ̀ṣì àwọn olè. ẹ ṣe ayatollah gaza ayatollah gaza ara kan gaza lọ́kọ̀dẹ̀ kí mi yàn áza èmi kọ́ ni mi sàmọ́ ni ẹ wọ́n bí èmi bẹ́rẹ̀ tí ẹgbẹ̀gbẹ̀ wẹ̀lẹ́ o ah. ṣé iṣẹ́ iṣẹ́ ìrọ̀ṣẹ́ tí mo gbà mo gbà wẹ̀lẹ́ mọ́ ni o eh. ṣé ń gbọ́ mo eh. gbà iṣẹ́ ìrọ̀ṣẹ́ tí mo gbà ẹ̀ gbogbo ọ̀tẹ́ sọ̀rọ̀ àtẹ̀kọ́ ni mi fáfá mi ni mò ń gbọ́ra o ṣé wọ́n pé ara kan gaza. ṣé yàbá yàbá ló ti wá ni tẹ̀lé express ni. ìpè tó pẹ̀ ìpè yàbá yòó sọ́dọ́gbọ́n máa bá kàwọ́ gbèrè lọ́gbọ́n gbèrè. ẹ̀sà èmi kan máa bá yín náà tọ́bí owó mi ò ní kó mi báyìí. ibi ni màá parí iṣẹ́ ìrìn mi sílẹ̀ ni. àákan Gaza àákan Gaza lọ́wọ́ mi gí mi Gaza èmi kan ní sọ́dọ̀nì bàbá òyìnbó ẹ ṣe rẹ̀ ẹ̀yìn àtàníwájú ta ni. káwá dáwọ̀ rẹ̀ káwá dáwọ̀ rẹ̀ gbogbo wa wọ́n lọ mọ fi jẹ sí kípa ní ní kíní ẹ ti ya wèrè ẹ̀yin fẹ́ẹ̀kì wòlíì ẹ ti ya wèrè kí mi tiẹ̀ ta kankan látẹ̀kan